كاكا إخبار العقل أقدة مصدر أقدة كاكا نتلي أوه أها آه، آه. إخبار الأقلام بأفكار الأعلام قصائد ومقالات بمناسبة حفلة التخرج في برنامج الإعداد علماء الغد الدفعة الرابعة تحت رعاية الشيخ الوالد الدكتور فاضل بن نور الدين الإمام مؤسس مركز أهل السنة والجماعة في نيجيريا تعليم نخبة من المتخرجين ما شاء الله àwọn tó ṣiṣẹ́ náà nítorí àsìkò tí wọ́n fi dákọ̀ bọ̀ Lọ́nà wá sáré bá wa ka díẹ̀ nú ẹ̀ láàárín ìṣẹ́jú mẹ́ta. Ẹ̀ torí káre rẹ̀ kọ́ níbi ojú lọ́sẹ̀. Àgbọ̀dọ̀ fojú kéré ẹ̀. Ẹ̀ Mubarak Abdulwasir. Mubarak Abdulwasir. Nàkí ibùdó bá bẹ̀ bá bẹ̀. Yusuf Adéyọ̀láyọ̀ Ọláyínká. Àdìrẹ́lì. Nàkíbù Nàkí. Ibrahim Lawal Alkhalil. Adam Ọlásìmẹ́jì Ismail Abu Abdulmuqi. Abdulsalam. Adékọ́lá Kéwúlérè Kọ́ìlù Lẹ́yìn. Abdulwasi Sanusi Asarabi Abdullah Adédokun Abúléilá Alhaisami. Abúléilá Alhaisami. Abdulkabir Sharaf Arọ́bí Abu Rukaiya. Awọ́dà. Awọ́dà. Ẹ̀kọ́ náà. Ẹ̀kọ́ dárí bá wa ka àwọn bá àbíyá. Ó yẹ lọ́wọ́ ayà yìí. Ẹ̀yà. Bá àbíyá. Bá àbíyá. Bá àbíyá. Bá àbíyá. Bá àbíyá. قبل أن يبدأوا أنا أشكر هذه الجهود آه بابا أنا أرجع في أبي مولي سيكي أجواء وفاي آه آه لا يسمى تبقى بقيت ولي بابا تسمى لا بلا يكبر لي أولا لما يكبر تسمى تسمى بابا يكبر وطلع بلا يكبر ودي جاء كيرو wọ́n tún gbà títí wọ́n tún gbà fílà wọ́n tún gbà fílà ọ̀yá tààrẹ tààrẹ yá pátálẹ̀ mọ̀bárakà bábátà tó wá tẹ̀ nàfíìbù tó fà yusuf aliyullah ọláyínká alìdàlì Ibrahim Lawal Al-Khalil Onda Adam Oladimeji Ismail Khairul Ilm Abdulwasi Sunusi Al-Salafi Abdullah Abedoko Abu Layla Al-Haytham Abdulkabir Sharaf Al-Radi Abu Ruqayya بارك الله فيكم ونفع الله Fáìlù lẹ́yìn nínú fáìlù lẹ́yìn. Ayé ìṣẹ́jú márùn-ún, ọyá lẹ́kọ̀ọ́. Ọyá, بسم الله. أيا شاعر أنشد لنا مترنما فشعرك عند الناس أصبح مطعما لقد صرت في لون القصيدة مبدعا فلا أتتك أسا ولتهزمه بسكرما وجد بطريق رائع تحت سبه ثوابا من الله الرحيم ومغنما لموتة أهلي سنة وجماعة دعائمهم أهل بأن تكرم ومن كفنا لا تأذكر بعضهم ولا تقربوا لوما زفوت تحقنا فأولهم ذاك المؤسس شيخنا أبو مالك قد كان في الدين ضيغنا أقومي هو الدكتور فاضل والد رحيم رؤوف مكرم متعلما جزاه إله العالمين بجنة وهدته فيها ولن يتندما وسعيه السلام وجدها وقال بارك الله فيك وكاري كما كيلو لك نوجه الوجيهة مع برنامج ليس من المغادرة في القول أن المتفوض في هذا البرنامج بدرجة الامتياز يستحق أن يمنع الشهادة والثانوية بل إنه مضمون الأهلية الانتحاش بأية جامعة ولو لم تطأ قدماء أي مدرسة ثانوية قبله البرنامج وما أدراك ما بسم الله الرحمن الرحيم وصيرة من الدفاع من سماحة الوالد الشيخ الدكتور قادر ابن المسجين الإيمان وكذلك تقريرا لحدوده على طلبة العلم ونحن نقول فيا شيخنا حمتم فضها لا تسمكم كما حاب ذاك مما ظن ذوي العلا لقد كنت في دين الإله مجاهدا معلم صدق قانع بدع من ظلا أممت بتوحيد رحيم إلهنا تبين هذا تارك سبل من ظلا تبين هذا تارك سبل من ظلا إلى شكوك شكوك أوكي ومن لم يشكو الناس عنه خيا فلا والله لم يشكو قويا فلا والله لم يشكو قويا نحييكم ونسليكم جميعا لكم بأبيات هدايا سلام الله قاطبة عليكم وأهلا بل مثالي يا برايا وأهلا بل مثالي يا برايا بارك الله فيك. جمعية دار البر الخيرية يا طالب العلم في جيبنا وقد رفع الله مجموعة في الأمة كلها لتكون بمثابة مصدر نفع للإنسانية الإسلامية بمعه في العالم وكما هو معروف أن الدستور الإسلامي قد شجع على الصدقة فهل يكافئ كل من شارك فيها بشكل بشكل قاطع وثواب عظيم وعلى هذا قول الله سبحانه وتعالى بارك الله فيك احسنت جزاك الله خير الله يبارك فيك يا مقلب القلوب because time happens and grows draws so that the east in you. On this noble path, let us set fast, let us not breath of us. Uh -oh. Make a reason for our forgiveness. Uh -oh. Let mark that harbored us while we are not evil sinners. Uh -oh. Protect his whiteness with our little prayers. Amen. Thank you very much. Thank you very much. very appreciate it. Really appreciate it. We are very, very grateful. Amen. Amen. You are the man. أتبنا شيخنا بعلمه والهدى يا ليتنا نحن به لواهكم سرمدا àdìkánà mi wàdà bìlẹ̀ ìlú mi láàbìlẹ̀ àwa láti. فلا نفي سواكم صمدا لا فكور ولا من وليس من غيره

ìbìsá àdọ́bànà ṣe kànáà.

Ìyá rẹ̀ wá bí ọ̀há ọ̀lá lábẹ́. Ìyá rẹ̀ wá bí ọ̀há ọ̀há rẹ̀ wá bí ọ̀há ọ̀há ẹ̀dì ìdòwò dání ọ̀há ẹ̀dì ìgbẹ̀rán dání ọ̀há rẹ̀ wá bí ọ̀há ọ̀há rẹ̀ wá bí ọ̀há presentation of Hayyakumullah. Akiramakumullah. Ayman Sheikh. Presentation of gifts. Ìjọkùnà ìjọkùnà àpọ̀ wá sí sálẹ̀ ẹ̀rọ wálẹ̀ ọ̀pọ̀ àtọ́pá àníjẹ̀rù mọ́lẹ̀. Àwọn àríkẹ́ ẹ̀ kúlùmọ́ ìtọ́wá sọ́lù ní ìbáyé kò tó. Báwọn ọ̀rọ̀ àríkẹ́ ọ̀pọ̀ Gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wa, gbogbo wa pátápátá náà lè àdìsáàf tí a fún ní ẹ̀bùn tọ̀ ṣùgbọ́n ó mú kíní kan kí àwọn Yorùbá pọ̀ sí kalẹ̀ ọgbọ̀n fún ọjọ́ mi ò fẹ́ wí bí wọ́n ti máa wí wà o káàkù gbogbo yín kí àwa tí a bá pé gbogbo wa náà láti gba ẹ̀bùn ẹ̀bùn ládá láti ọ̀dọ̀ ọlọ́run ọba tó ọlọ́run kí ọmọ pàdánù ọmọ jẹ́ ká pàdánù ládá wa. àwọn kàtíkórì alákòókò tí ọkọ̀ fún ní ẹ̀bùn àwọn tí a fẹ́ máa pè lọ́kọ̀ọ̀kan èdè tí ọba ti pè wọ́n wọ́n mọ̀ lọ gba ẹ̀bùn wọn lọ́dọ̀ bàbá wa baálẹ̀ ìlúdùn àwọn ni wọ́n mọ̀ bá wa fún wọn ní ẹ̀bùn yẹn inṣáàlá ó ti wà lẹ́kọ̀ọ́. ẹni àkọ́kọ́ ẹni àkọ́kọ́ tí ọmọ máa pè Ustaz Mahmoud ẹnàwó Ustaz Mahmoud Abdul-Jabbar àwọn náà ni bàbá wa àgbàlagbà tí wọ́n fẹ́ràn dáadáa púpọ̀ láti inú mọ́sálásí wa ní ọ̀dọ̀ wa ní white mosque bàbá wa bàbá òwúrò ẹ̀ẹ́dẹ́gbẹ́ tí wọ́n ti dé ẹ̀sì mọ̀ pé ọ̀bọ̀dátà uh, àbí ìdàgbà tọ́kọjá àìsì ah. tí wọ́n sì tún nífẹ̀ẹ́ súnà tó lẹ́kùnyàn uh, wọ́n ní àwọn ọ̀nìyàn mọ́ wá uh, àwọn làwọn ó wà fúnra ara àwọn ẹ̀wọ̀n wọ́n sì ti jókòó látàárọ̀ àwọn bàbá yìí àbí ọlọ́run bàbá àtúbọ̀ tó dáadáa kọ́lọ́mọ́sà bá wà fún yìí àlàáfíà ara tó pé kọ́lọ́mọ́sà bá wà yọ̀dá àwọn bàbá wa bá lẹ̀ láti ìlú wọ́n bá wa fún wọn ní ẹ̀bùn wọn wọ́n bá wa fún wọn ní ẹ̀bùn wọn ìgbàgbálẹ̀ láti ìlú dùn. bákan náà nígbà tí àwọn bàbá wa bàbá owó tí wọ́n gba ẹ̀bùn wọn lọ́wọ́ àwọn fi àtò ike sí alága fún gbogbo Orísun community uh, chairman Orísun Bari community Orísun Bari community eh, uh, àbí bá sọ pé ọlọ́run fún mi Bari ọlọ́run fún mi bẹ́ẹ̀ àwọn àpá ní kí áfíkà òní yí báwọn orí a máa jẹ̀kó orí a máa jẹ̀kó ojúrí ọlọ́run bá máa fún yàn báyìí ojúrí àwọn ni táwọn ní òbí dìkún bá ga ẹ̀kún wọn kódà nínú ẹni tí ó tún náwó sí wa níbi ètò yìí náà ni wọ́n wà ọlọ́run tí ó bá wa san wọ́n ní ẹ̀san olóore bákan náà ẹni tí a máa pèsè Mr. Adeleke tí wọ́n jẹ́ ọ̀gá àgbà fún gbogbo civil defense tó wà ní ìlú dùn níbí kí àwọn náà ó tẹ̀lé wọn ah, bàbá wa báálẹ̀ ìlú dùn àwọn náà ni wọ́n bá wa fún wọn ní ẹ̀dùn wọn. Ìgbà ìṣòro ẹ̀kọ́ dáadáa. Fáyọ̀ ti àkíyèsí gbèsè ni wọ́n ń fún wọn yẹn. Ẹlòmíràn ọmọ wò pé ah, àmàmà tí ń di ìfẹ́ mọ́ wa yìí sábà hmm. tí ń ṣe nǹkan tọ́jẹmọ́ knowledge tọ́jẹmọ́ knowledge náà lẹ́ka máa fi ṣe ìdìbò báwọn ènìyàn bá fún yín fáwọn ìdílé fáwọn ilé bá fún yín láago àgùpọ̀ nílé yín ṣùgbọ́n bá àwọn nǹkan ìyẹ́ lórí ìdí ẹ̀dẹ́ olókùn bẹ́ẹ̀ rà láyé o mọ́ hmm. tó bá gbà tó bá kà english ni náà gbogbo àwọn òòtá fún mi. kíráìsì ní gbogbo eh, rẹ̀ tí wọ́n tún ṣe ègbò kọ́lọ̀ kò fi àlùbáríkà sí. Ah, ah, bákan náà tí wọ́n fi apá kan fò àtúnpé bàbá wa baálẹ̀ ayé fún àmì àwọn àlẹ́gbẹ̀ẹ́ bàbá baálẹ̀ èlódò àwọn tí ń bọ̀ yìí kí wọ́n gba ẹ̀kún tí wọ́n láti ọ̀dọ̀ bàbá wa baálẹ̀ ayégún ẹni àkọ́kọ́ àlẹ́dì wa Rasheed Adéyẹmọ tí wọ́n jẹ́ alága fún gbogbo white man lápapọ̀ nílùú dùnúbí. bàbá dáadáa kí wọ́n gba ẹ̀bùn tí wọ́n lọ́dọ̀ bàbá wa baálẹ̀ ayégún lọ́kùnrin ọ̀fẹ́. bákan náà a ń gbé àwọn àfáwà kan dìde àwọn àfáwà kan pàdé láti ṣe àríkálàmù pàdé láti ṣe tàbídé àríkálàmù àwọn bàbá wa baálẹ̀ ayégún wọ́n bá wa fún wọn ní ẹ̀bùn wọn wọ́n bá wa fún wọn ní ẹ̀bùn wọn tàbí àìsàn àwọn àtúwájú wa nìyẹn ẹ̀sùn àwọn òwò ní gbàgbọ́n